آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وقلنا مع النبي إن شاء الله فواني ونطعنا شيخ وفقه سنباء من تنفسي النبي أنني النبي أيوب عليه السلام النبي أيوب عليه السلام olú ẹlẹ́dàá wa ó gbé àdánwò bá àdánwò yìí lágbára púpọ̀ débi wípé ẹni táwọn èèyàn wọn máa fẹ́ bẹ pẹ̀lú rẹ̀ ọ̀dọ̀ ẹni táwọn èèyàn sá fún òkú ẹnìkan pẹ̀lú rẹ̀ bí ìbá ṣọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ onìkan ló ṣẹ́kù pẹ̀lú rẹ̀ nínú àdánwò yìí tí àdánwò bá ṣe. àwọn èèyàn bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹni tó jẹ́ ẹni ọlọ tí ọba sọ́ra àṣetọ́ni lè lò ó wọlé sí lára látara àdánwò yìí ó fi wá sá ìgbàgbọ́ lẹ́yìn ìgbà tó ti jẹ́ olùgbàgbọ́ àgbà nítorí pé ṣetọ́ni ó fi síyàn lọ́kàn nábì nábì tí wọn náà lọ yẹ kí nǹkan yọ ṣẹlẹ̀ sí àwọn èèyàn ń bẹ ọ tí wọn jọta ọlọ àwọn ẹni tí òfìjọ kan ṣẹ̀sìn rí ògbérò àdánwò yìí bá wọn tí n tó wáyé kó fi sọọnù ara afẹta ṣẹfọ ni màá ṣe nù anabi Ayyub alayhi salam ọmọ fún Allah ọjọ́ ẹni tó ṣe wípé òtítọ́rí àdánwò yìí kí má ní ọ yà kódà gan ìgbà tí àdánwò dojú ẹ̀ ìyàwó rẹ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó tọrọ lọ́dọ̀ Allah kọ́bọ̀ ń gbé àdánwò yìí pọ̀ ọ̀nẹ́bí ayébu wa ní níjọ́ òògùn àlàdánwò yìí bẹ̀rẹ̀ ẹ̀mí àdánwò yìí ò fi gùn rárá tá a bá wò sí iye ọdún táwọn ti lò láyé táwọn ò fi jẹ́ni tó wà àdánwò táwọn ti wà ní ògbádùn tó bá di pé ọdún àdánwò yìí bá gùn bí iye ọdún táwọn ti lò láyé tẹ́lẹ̀ láì sínú àdánwò ìgbà náà ló tó yẹ káwọn ó lè sọ pé olúwa bá wọn mú kú ọ subhanallah àpèjúwe ńlá lélẹ́yìí fún gbígbà fún allah àtẹ̀mára àti àìkòfin ìgbàgbọ́ òdodo sílẹ̀ tó ń ti bá dáhùn òṣìṣẹ́ burú tó níjọ́ tí ànábì ayé wà lè sẹ́dá tó tó wá bẹ allah pé kí Allah bọ̀ mú pọ̀ òun náà lọ́jọ́ tí ìyàwó ó jáde lọ wá ohun tí ànábì ayébọ̀ jẹ wá àwọn aráàlú tí wọ́n máa ń lo ìyàwó lọ́mọ ọ̀dọ̀ gbogbo wọn náà tún ti di pé wọn ò fẹ́ lò lọ́mọ ọ̀dọ̀ má bàtà ti máa rú àdánwò tí ń bẹ pẹ̀lú ọkọ kó má jẹ́ pé òun ti fi ara kásá àdánwò yẹn tí ó wà gbèsà fáwọn náà táwọn òfin máa ṣe irú ààrẹ ti ń sọkọ rẹ lílé ní kálukú ń lè ká wọn làwọn kan kó ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn náà arábìnrin yìí ó fi wá débi tí ẹnìkan tó dàmà nínú àwọn obìnrin wípé irun orí rẹ̀ rẹwà púpọ̀ púpọ̀ ó wá ní àwọn ó sì ń kankan fún láti ràn án lọ́wọ́ tó bá ti lè ṣe ń dáhùn dáhùn dáhùn dàmọ ó ní kí ni májàmú wọn ní ìdajì wọn orí rẹ̀ tó gé fáwọn tó bá ti gé ìdajì wọn orí rẹ̀ fáwọn àwọn fún lóúnjẹ arábìnrin yìí kò fẹ́ kánábì àyèwò kú lórí ìkòsó oúnjẹ ó sì mà gbogbo obìnrin náà lọ mà ara ń ó mú ọ sẹ́kù lọ́dọ̀ ọkọ rẹ̀ ó náà lẹ́wàá rẹ̀ irun rẹ̀ ara ẹ̀wà rẹ̀ nìí nígbà tó bá wá gé ìjáde irun lọ tọkọ bá lórí rẹ tí ò rí kó ti ṣe máa kó rí tẹ́lẹ̀ tí wàá lò ní tẹ́lẹ̀ ó gé ìdájọ́ irun rẹ̀ fún wa ó fi gbóúnjẹ wa oúnjẹ wa yàtọ̀ sí oúnjẹ títí máa mú wa tẹ́lẹ̀ oúnjẹ dùn ó sì wá gbé kalẹ̀ ọ̀nàbí ayéwà rẹ̀ ìdìsẹ́lẹ̀ wọn á níbo ló ti róúnjẹ yìí ó múrú rẹ̀ wá rí tẹ́lẹ̀ ọba dákẹ́ tó o bá sọ bí tó ti oúnjẹ yà wọn ò ní jẹ obìnrin yìí ó bá bẹ̀rẹ̀ sí sàlàyé fún omijé lójú báyìí kàtà báyìí káwòtì á ẹ̀rú wa pa nẹ́bí ayé òkè tí kìí ṣe pé ń rúgbó bọ́ọ̀nù tó sì padà dé kóbìnrin yìí ó lọ sẹ́ńtì òkè wá tọ́ rárá nítorí kò ní fẹ́ kébi ọ̀pá mi kú ó má lọ ṣàgbèrè níjọ́ ńlá nàbí ayébu abẹ́ Allah Rabbi inni massani ad-durr wọlúwa aburú sẹ́mi o bami gbẹ̀kọ́ ojú bẹ́ẹ̀ lọ olùwà sẹ̀ gbẹ̀kọ́ ni tó bá yẹ pé ní kájúkájú kájú táwọn bá ká láyé wa àwọn ti sọ pé àdúrà ọdún tó fi wà náà dá o débi tó sọ náà olùwà sì bá mú kó ìmánì tí àwọn ní ó ní agbára púpọ̀ ẹ̀kọ́ ńlá táàrí kọ́lá rẹ̀ ni ní ká ní sùúrù kájẹni tó ní sùúrù kò sí nǹkan kan tó ṣe mùsùlùmí tó fi dórí ẹ̀gbọ́n tó bá fi lè gún ọ olúwa fẹ́ fi pẹ̀sẹ̀ rẹ fún ọ lọ. mọ́ wàá jẹ ẹni tó ṣe pé tàdánwò bá ti ṣí ọ ìsọkúsọ ìwíkúwí àbákàbà lọ́mọdá tó fi wá padà di káfíìn nítorí pàdánwò sí ọ. torí pé àdánwò pé ti ó tóbi ju àdánwò tó si sí ọ lọ kákíyè sára ó wọ́pọ̀ láwùjọ àwọn ìtọ́jú ọgbàdánwò àárẹ̀ bá tó ṣe pé òní padà fẹ́ẹ̀ di káfẹ́ torí pé tí nǹkan bá ti ń ṣe wọ́n máa ń gbé lọ sípítù ní ọmọ sọ pé à ìjọ kìíní ìjọ àtẹ̀mọ́ babaláwo kan tó bá wà tòsí wọ́n mùsùlùmí babaláwo báwo babaláwo náà ń ṣe ń sáré tó bá kójú ẹ bá yà dáadáa ó rí i pé bẹ́ẹ̀dì tẹ ta sí bẹ́ẹ̀dì tẹ lọ sípò babaláwo ló sùn bẹ́ẹ̀ kí ló náà wá ti lọ sípò tí kò máa ń tó lè wí kó àwọn arún malẹ̀ wọn bá mú kú torí ẹ̀ ká sára jàmáà ń ti máa gba ìmánì lọ́wọ́ èèyàn bí ká díjú ká yájú ni téèyàn bá ti bólú ẹlẹ́dàá wa dúró déédéé ìmánì máa tètè sọnù sẹ́ni tó ṣe pé kò dúró déédéé. wọ́n á pa jùlọ tó bá pé wọ́n àwọn pàǹdà àwọn àrégbè lọ́ba ń bá rìn. torí pé bóun náà ṣe ń ṣe ní ọ̀fẹ́ kọ̀ dà irú bóun náà ti ṣe ń sòfin sí ayé rẹ̀ wọ́n fẹ́ kí wọn náà máa tó gbogbo àwọn nǹkan burúkú ní ọmọ mú wọn kọ lórí àárẹ̀ tọ́mọ̀ tí wọ́n tún ní kẹ́ lo eléyìí wọ́n ní kẹ́ máa jí sọ eléyìí wọ́n ní kẹ́ máa ti wí nǹkan yẹn kó mbẹ́ kò ní kó mbẹ́ nítorí kékeré ṣe awo ló fi àárẹ̀ sí ọ̀la ẹlẹ́dàá ló fi sí ọ̀la òun náà nìkan ló sì lè yọ. torí ẹ àwa gbọ́dọ̀ sí torí pátá òde bá wa torí pa afẹ́ ṣe sùúrù torí pa afẹ́ gbólúwa dúró pámálógún sí ìsìláàmù ọ̀farama nínú òfin ṣẹ̀ríya wọ́n ní wọ́n sì sọ fún yẹn pé àárẹ̀ ti ń sẹ́yìn yẹn olóògùn táwọn èèyàn ti lò sí tí Allah ní kó kú o tí ìwọ bá kọ̀ láti lo oògùn nígbà tó níkapá láti wárí lóògùn tí ọ̀tá kó ti Allah ó lágbára láti lo ọwọ́ kọ̀ láti lo ọba bẹ́ẹ̀ kú òfin ìṣẹ̀lẹ̀ àsọpọ̀ ọ̀lọ́ para rẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá ti para rẹ̀ kí ló tó fi para rẹ̀ ni wọ́n fi fìyà jẹ nínú náà lábẹ́ òfin Allah kò sí nǹkan tó burú bí kíkó lo oògùn sáárẹ̀ tí máa ń ṣe ọ́ àmọ́ ntọ́kàn rí dájú ni pé oògùn yẹn ọ̀tá kò sí Allah ṣùgbọ́n ṣẹ̀rí àfiyé wa pé ó gbọ́dọ̀ gbára lé oògùn yẹn oògùn tó ń fún ọ lọ́sítù yẹn abẹ́rẹ́ tó ń fún ọ omi tó ń fà sí ọ lá ẹ̀jẹ̀ tó ń fà sí ọ lá má gbára lé ìkọ̀ gbára lẹ́lẹ́dàá wa orí rẹ̀ tó ń tó ogun ọmọ sàdúà torí pé ọlọ́hùn ní ọjọ́ kó gùn yẹn ó ṣiṣẹ́ tí ọba ní kó ṣiṣẹ́ kò sí bàbá ńlá kó dókítà tó lè ní kó ṣiṣẹ́ tó àwọn nǹkan méjì yìí àgbọ̀dọ̀ ti torí pa rẹ̀ ṣe wá afẹ́ṣe sùúrù bọ́lú wa dúró kámálóògùn alóògùn ìtàkùn ṣàkíyèsí ni pé oògùn yóò takò sí ọlọ́ ẹlẹ́ẹ̀kejì tó ń tó oògùn bá tó olú ẹlẹ́dàá wa kọ́mọ fàbùrù ṣe wa kó fi àlàáfíà kárí oríkèé wa ẹlẹ́dàá kọ́sàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك